ta ló fẹ́ẹ́ fi bílíọ̀nù márùn-ún náírà rọkọ̀ gbafẹ́ ojú omi fún Tinubu o gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ lọ́tún ló sì ò jẹ́ kí kinní náà fẹ́ yé èèyàn mọ́ ṣùgbọ́n ohun tó dára ni pé àṣírí ọ̀rọ̀ náà ti tú síta àwọn ará abíòsì raṣọ tí wọ́n ò fi bò mọ́ gbogbo òlu ti gbọ́ pé wọ́n fẹ́ẹ́ fi bílíọ̀nù márùn-ún rọkọ̀ ojú omi táàrí ó máa fi gbafẹ́ àwọn tí wọ́n fẹ́ẹ́ gbowó tìjọba ó nà níwọ̀nba tó kù kọ́dún parí ni wọ́n rọra fìyẹn ha wọ́n ní wọ́n nílò bílíọ̀nù márùn-ún náírà láti fi sanwó ọkọ̀ ojú omi ńlá yìí ọkọ̀ ojú omi náà kì í ṣe èyí tí wọ́n fi ń jagun tàbí tí wọ́n fi ń kẹ́rù o èyí tí wọ́n fi ń gbafẹ́ lásán ni ìyẹn táàrẹ ò bá fẹ́ ṣe fàájì lórí ilẹ̀ tó bá jèrè ojú omi ló fẹ́ ṣe òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí wọ́n bá súnmọ́ kí wọ́n kàn fi gbé fàájì lọ lásán ni nígbà táwọn ọmọ nàìjíríà gbọ́rọ̀ yìí ní kinní náà bá dariwo àwọn ọmọ nàìjíríà ń béèrè pé ṣé irú àsìkò táwọn wà yìí láàrin àwọn yóò rọkọ̀ fàájì ojú omi nínú bá ń bí wọn ṣù ìbínú yìí ló jẹ́ kí iléeṣẹ́ ààrẹ tètè sọ̀rọ̀ pówó tí wọ́n fẹ́ẹ́ fi rọkọ̀ gbafẹ́ ojú omi náà kí wọ́n dààmú owó tí wọ́n fẹ́ẹ́ san fáwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kan nú àwọn aṣòfin ali ndume ló jáde tó ní káwọn ọmọ nàìjíríà yé yọra wọn lẹ́nu pọ́kọ̀ gbafẹ́ ojú omi tí wọ́n ń wí yìí wọ́n ti gbé wọ̀lú wá ó ti wọ nàìjíríà látinú oṣù kẹfọ ọdún yìí kí wọ́n sanwó ẹ̀ ló kù iléeṣẹ́ ọmọ ogun ojú omi ilẹ̀ wa pàápàá sáré jáde wọ́n ní lóòótọ́ ni àwọn làwọn rọkọ̀ ojú omi náà àwọn sì ti gbà á ṣùgbọ́n àwọn ò tí ì sanwó ẹ̀ nítorí látàyè Buhari làwọn ti fẹ́ ra kinní náà fún àwọn ọ̀rọ̀ náà ò bára wọn mu rárá àwọn tí wọ́n ń sọ pé àwọn ti ra kinní náà látọjọ́ yìí ó ti dé sí Nàìjíríà àti páwọn navy làwọn ní ṣé wọ́n gbé kinní náà wọlé látìlú òyìnbó láìsan kọ́bọ̀ fún un ni àbí báwo àwọn aṣòfin tí wọ́n ń rí sí ìnáwó àwọn navy yìí sọ pé àwọn ò fọwọ́ sírú owó bẹ́ẹ̀ láti fi rọkọ̀ ògbafẹ́ ojú omi àti páwọn navy pàápàá kò kọrú ìwé bẹ́ẹ̀ wá fáwọn páwọn fẹ́ ra kinní kan èyí já sí pé àwọn navy pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba kan lé iṣẹ́ ààrẹ láyé buhari ni wọ́n jọ wà ń di ọ̀rọ̀ yìí látilẹ̀ ó sì ṣeé ṣe kó jẹ́ ńgbà tíjọba tuntun yìí dé ni wọ́n fọ̀rọ̀ náà lọ̀ wọ́n táwọn náà ní kò burú ohun tó dáa ni ìyẹn wọ́n ṣe rówó náà mọ̀nú owó tí wọ́n níjọba fẹ́ ná kọ́dún yìí tó parí àbí báwọn òṣìṣẹ́ ìjọba Tinubu ò bá mọ̀ sí báwo wọn ò ṣe kìkìrí náà mọ́wó tí wọ́n fẹ́ ná tó sì jẹ́lé ìgbìmọ̀ tí wọ́n gbéwèé náà lọ láṣìírí tó tú bẹ́ẹ̀ àwọn èèyàn ìjọba Tinubu ló gbéwèé ìnáwó náà lọ fáwọn aṣòfin èyí ni pé bọ́rọ̀ náà ò bá dariwo báyìí kò sẹ́ni tí ò gbọ́ ọkọ̀ gbafẹ́ ojú omi tuntun yìí wà fún ààrẹ a sì ní mọ ibi tówó náà ti wá tàbí tó wọlé sí. Si gbogbo gbèsè tó bá sì wà ń díẹ̀ àwọn ọmọ nàìjíríà náà ń ó máa san ìwádìí gidi gbọ́dọ̀ wà lórí ọ̀rọ̀ yìí ṣé tinubu ló fẹ́ máa fọkọ̀ gbafẹ́ lórí omi ni nítorí gbogbo àlàyé tí wọ́n ń ṣe yìí pé inú oṣù kẹfà lọkọ̀ náà dé sí nàìjíríà kó lè jẹ́ nítorí buhari ni wọ́n ṣe rà á mọ́ tó bá ṣàjẹ́ nítorí buhari ni ó yẹ kí wọ́n ti gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó lọ ibi téèyàn ò sí ọlọ́run kúkú wà ń bẹ̀ kò sẹ́ni tí ó sọ pé Buhari ni ó máa lọ gbatẹ́gùn lórí òkun ọ̀tọ̀ ọmọ Fúlàní onímàálù lomi òkun ìyẹn làlàyé gidi tí ó sọ bọ́rọ̀ ti ṣe jẹ́ gbọ́dọ̀ tẹnu àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ jáde ṣé Tinubu wọn fẹ́ rọkọ̀ ojú omi onífàájì yìí fún ni àbí wọ́n fẹ́ fi kinní náà lọ́wọ́ ìjọba mi lásán gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n bá mọ̀ ń pa kinní yìí níjọba gbọ́dọ̀ fojú wọn hàn ìyẹn tí kì í bá ṣe péjọba fúnra ẹ̀ ló ń purọ́ fáráàlú o ju gbogbo ẹ̀ lọ àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí fi kìíní kan hàn olórí ibẹ̀ sì ni pé àwọn tí wọ́n ń ṣèjọba yìí ò láàánú rárá ẹni yòówù kó kọ̀wé jáde pé kí wọ́n fi bílíọ̀nù márùn-ún náírà ra ọkọ̀ ojú omi táàrí ó máa fi gbafẹ́ síta ọ̀tá àlù ni ìka àtọ̀dájú gbáàsì ni bọ́wọ́ bá tẹrú èèyàn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí yóò lọ gbọ́dọ̀ gùn ju tìdí ọ̀bọ lọ gbogbo bí nǹkan ti ṣe le tó yìí àtàwọn aṣòfin àtàwọn tó ń bá ààrẹ ṣiṣẹ́ gbogbo wọn ò ṣe bí ẹni pé wọ́n mọ̀ báyé ò ṣe dẹ̀ wọ́n lọ́rùn nìkan ló jẹ wọ́n lógún bẹ́ẹ̀ àwọn tí wọ́n láwọn ń ṣèjọba lé lórí níyà rẹpẹtẹ ń jẹ yìí tí dààmú sì wà fún wọn báwo làwọn tí wọ́n yàn sípò ṣe kúkú dájú tó báyìí ohun tó burú gbáà ni àwọn ọmọ nàìjíríà fẹ́ mẹni tó rọkọ̀ ojú omi ìgbafẹ́ fààrẹ wa o bó bá sì jóun fúnra ẹ̀ ló fẹ́ máa fi jayé fọ́rẹ́ìn lórí òkun kí wọ́n jẹ́ àmọ́ o ta ló rà á èèlò wọn fi rà á èèlò wọn ti san àwọn wo ló fọwọ́ síwèé ẹ̀ á sí gbogbo àṣírí tó bá wà nídìí ẹ̀ pátá ìgbà yẹn lọ́kàn àwọn ọmọ nàìjíríà ò so balẹ̀ lórí ìjọba yìí tí wọn ò ní máa pariwo péjọba amúnisìn ìjọba àwọn oníwàyò ìjọba àwọn ẹlẹ́tàn bíi tàwọn tó ti lọ náà ní tiwọn yìí ṣe ta ló rọkọ̀ ojú omi onífàájì fún Tinubu àwọn ọmọ nàìjíríà fẹ́ mọ̀ o ó ṣojú mi kòrò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí